ìwọ ọmọ yìí ah mo dẹni tó ń pẹ́ wọ́n fàdà lé káàkiri ní gbogbo òlu kí ló ti rí lára ẹ̀gàn pàpà tó ti ẹ̀ sí tó sọ̀rọ̀ ẹni bàbàrà mi ní ìmọ̀kọ́ tó rí lára ẹ tó ní wọ́ṣuwọ́ṣu bí nǹkan tó ń dá sórí àtọ̀. wọn ò dẹ́gbẹ́ pọ́ bùn ní ah. ọ̀bùn òṣì. ẹ wo bí ìyún ni kẹ́ mọ́ sọ with due respect tí ẹ bá sí pé mọ̀ mí bẹ́bí ah, eh. kò gbẹ́nu yín rárá àǹtí mi ó tó kẹ́ mọ̀ sọ̀rọ̀ asọmọge bí ẹni sopó tí rògbòrò ń lọjà irú yìí náà wá sọ fún mi ah. pé èmi o èmi ò ṣe kiri kan ẹ̀yin tó bẹ́ẹ̀ lórí ọkọ lẹ́fíìsì náà dọ̀rọ̀ dọ́kà bẹ́ẹ̀ ni ọmọ ọdún mélòó ni yín ẹ lórí ọkọ ìjẹ́ ìwọ́n kẹ́wọ́ ni àgbáyé mi tẹ́lẹ̀ ìwọ́n kẹ́wọ́ ni omi gbọ́dọ̀ ní bàdá lè lórí wọ́n rán àbátọ̀ sí i ọba tẹ́lẹ̀ gbomi gbọ́dọ̀ ọba sì ní ọkọ tó wákàtí rẹ lẹ́sẹ̀ òsì méjì. èmi láyé mi ẹ̀dàkùn ìyá mi àárín ẹ̀dàkùn sẹ́sẹ̀ ni mo sẹ̀yìn ló tó báyìí ní pẹ̀lú kúkú bẹ́ẹ̀ ṣe ti yẹ̀yẹ́ mi ń gbòòrò ẹ̀dàkùn sóbì náà lọ́wọ́ àtọ́ ń gbòòrò báyìí tí mo fi ń si èrè kì í báyìí kódà kódà fà. nígbà tí ìwà rẹ ní kankan ní gbogbo ìgboro ìlú yìí tí màá fọmọ fún wájú ìwọ rẹ̀ rẹ̀ tó sọ̀rọ̀ di ajá àti gbòlúgi. sẹ́mi ah, ò àìsàn. bẹ́ẹ̀ ni sọ̀n. sẹ́mi àìsàn. mo ní kò gbẹ̀rẹ̀ sọ̀n. mo fún ẹ ní ìṣẹ́jú mẹ́ta tí n bá padà bá ẹni báyìí ilé agajọ ẹ lọ ìwọ náà ò ní kò tán. àárín ìyá tó ń jẹ mí lórí ọ̀rọ̀ ẹ báyìí. sóòsù púpọ̀. olórí burúkú ni ọwọ́ mi ti jẹ mọ́lẹ̀. Coming soon on Yorubawood.